الشيطان الرجيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول ويكون الرسول عليكم شهيداً وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم قد نرى تقلب وجهك في السماء فلنولين إنك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وعيث ما كنتم فولوا وجوهكم شطرا وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما عما يعملون ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين الذين آتيناهم الكتاب يحرفونه كما يحرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọba tó ṣe pé òun náà ló ṣe <clears throat> ìbádà ní nǹkan kókó tó tó rẹ̀ dá àwọn èèyàn ní ẹni pé máa jẹ́ ẹni tí ó máa sin òun ọlọ́wọ́ ọba tí èèyàn bá ń jẹ́ ẹni tí bá ń sin ọlọ́run ènìyàn yóò máa jẹ́ èèyàn gidi lórílẹ̀ ayé gẹ́rẹ́ tí ọmọ ènìyàn bá ti fi ìsìn ọlọ́wọ́n ọba kalẹ̀ ìṣẹ̀mí ayé ọmọ ènìyàn kò ní ní ìtumọ̀ kò sì ní yàtọ̀ sí ìṣẹ̀mí ẹranko kí o tó wá lè ṣe ìbáàdà àbíkíyàn ó dẹtí síbi ọlọ́run ọba ṣe la ìsìn òun ọlọ́run ọba kalẹ̀ látẹnu anabi sallallahu alaihi wasallam. sallam irú ẹ̀ ní ibi tí a ń kà lọ́wọ́ nínú alukur'an yìí aya tí ó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ qibla ìrun kíkí nǹkan kan nínú àwọn kan tó ń jẹ́ orígun àbí ká ní májẹ̀mú orígun kọ́ shart májẹ̀mú inú àwọn májẹ̀mú irun òun náà ni istiqbalul qibla kí yọ kọjú sí qibla ọlọ́wọ́n bá ń ṣàlàyé nípa rẹ̀ fún wa níbi àyà tí a kà lánàá wípé nígbàtí ọlọ́wọ́n bá sọ fún anabi sallallahu alayhi wa sallam ipe kó máa kọjú sí Baitul Maqdis yẹn ni pé Jerusalem láti máa kírun mọ́ bí kí anabi kó máa kọjú sí Kaaba ọlọ́wọ́n ní eléyìí wa kadhalik gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni pé gbá síníkẹ́ máa kọjú sí Kaaba láti máa kírun yìí ja'alnakum ummatan wasata ara orí ta tún ṣe fún yín ni pé a ṣe ẹ̀yin àlè umma yìí ní ummatan wasata ìjọ tó jẹ́ ẹ̀ṣà tí wọ́n ní alwasatu ẹ̀ṣà ní jẹ́ bí máa na ẹni tó dáa tí àwọn nǹkan orí oríṣiríṣi tí ń bẹ ní ara rẹ̀ ẹgbẹ́ bá ti ṣe mà pípé tafsir wa tí a ń lò òun náà ni tafsir ibn kathir ibn kathir rahimahullah wọ́n ní ìtumọ̀ al-wasat fún ní àwọn ìtumọ̀ oríṣiríṣi wọ́n ní bí máàna alkhiyar ìmọ̀ ń túmọ̀ pé nǹkan tó ń jẹ́ ẹ̀ṣà láàrin nǹkan ummatan wasata yẹn ni pé ẹ̀ṣà láàrin àwọn àlèhùnmọ̀ yẹn ni pé ẹni tó dáa jù láàrin àwọn àlèhùnmọ̀ tó ti kọjá ẹgẹ́ bá ti ṣe mà ipe àwọn anabi tí wọ́n lọ ẹni tí ó bá ń jẹ́ àwọn ìjọ wọn tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n gbà fún wọn àwọn làá máa ń pè ní al-umma wọn a ní ìjọ irú ẹni bẹ níbi hadith tí ànábì sallallahu alaihi ní pé òun sùn ọ̀rùrùdọ́t alayya al-umam wọ́n ń gbogbo àwọn al tó ti kọjá wọ́n ń fi hàn mí lójú oorun táwọn ilé ìbá kọjá ó ní wa kana nabiyyun wa ma'ahu rahatun ó ní àwọn ànábì kan kọjá wa ma'ahu rahatun àwọn tó wá pẹ̀lú rẹ̀ àwọn díẹ̀ náà ni tó ṣe pé wọ́n ju láti bí mẹ́ta sí mẹ́wàá lọ anabi sallallahu alayhi wa sallam ó ní wa nabiyyun ma'ahu rajulayn wa rajulun wa nabiyyun ó ní anabi mi bẹ tó ṣe pé ma'ahu rajulan ìyẹn méjì náà ló ti tẹ̀lé òun náà lálẹ́ ọmọ rẹ̀ ìyẹn méjì péré náà lálẹ́ ọmọ rẹ̀ tí wọ́n tẹ̀lé tí wọ́n gbà wa nabiyyun laysa ma'ahu ahadun oníkọ́dà ń bẹ nínú àwọn ànábì míì tó ṣe pé kò tiẹ̀ sí ẹnìkankan pẹ̀lú rẹ̀ tó ṣe pé òun nìkan náà ló dá kọjá ẹnìkankan kò tẹ̀lé ẹnìkankan ọ̀dá lóhùn on ìdèrúfè àìlí sàwádùn azim onílẹ̀ kan náà mọ̀ kàn rí pé àwọn ìjọ kan ń bọ̀ wá wọ́n pọ̀ bámú ó ní fàbọ̀nẹ́ntùm annahu ummati ah, wọ́n rò pé àwọn àlùmọ̀tì mi ní ń bọ̀ yìí òun rò pé àwọn àlùmọ̀tì tòun òun ni wọ́n ń bọ̀ yìí yẹn ni pé torí òun ti mà ipe anabi àwọn àlùmọ̀ tòun yọ pọ̀ ó ní faqila li hadha Musa wa qawmuhu wọ́n ní anabi Musa ni àti àwọn ìjọ rẹ̀ sọlẹ́ ìtumọ̀ tí mo fi lo hadithi yìí òun ni lé pé kó fi lè yé wa ipe ìjọ ànábì kọ̀ọ̀kan àwọn náà ni àwọn tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n jíṣẹ́ fún wọn bẹ́ẹ̀ náà ni aliwumata nabi sallallahu alayhi wa sallam tó ṣe pé èmi àti ẹ a wà níbẹ̀ ó lè jẹ́ pé ummatu da'wa àti al'ummatu al'ijaba nínú àwọn al'umma tí annabi sallallahu alaihi wasallam ní méjìlá pín sí láti gbà tánàbí ti wáyé yẹn ni pé láti nǹkan bí 1438 years tánàbí ti ṣẹ̀mí tó ti kú al'umma rẹ̀ pín sí méjì àwọn al'umma kan bẹ tó ṣe pé à ń pè ní ummatul ijaba àwọn tó ṣe pé Anabi, ó jíṣẹ́ fún wọn wọ́n sì dá lóhùn wọ́n sì ń tẹ̀lé ìlànà rẹ̀ ummatul ijaba nù ummatud da'wa àwọn tí wọ́n pé wọ́n ń ṣẹ̀mí lẹ́yìn ìgbà tó lọ́n ti rán ànábì sallallahu alaihi wasallam wá àmọ́ wọn ò dáhùn lónìí gbogbo ẹni tí ń bẹ láyé tó dáhùn ànábì tí ń tẹ̀lé lánàá ànábì sallallahu alaihi àwọn là ń pè ní ummatul al-ijaba àwọn tí wọ́n dá ìpèpè ànábì lóhùn nù àwọn tí wọ́n tẹ̀lé ìlànà tànábì sallallahu alayhi wa sallam nínú àwọn kiriyó ni àbáwọn yahudi àbí nasara àwọn là ń pè ní ummatul da'awa yẹn ni pé ìpèpè dọ́dọ̀ wọn àmọ́ wọn ọ̀dá ní ohun anabi wa ní ṣe rí ẹ̀yin tí ẹ tẹ̀lé tẹ jẹ́ àlè ummata ànábì sallallahu alayhi wa sallam tẹ tẹ̀lé yìí ja'alnakum ummatan wasata àṣeyìn ara ọláta tó dá yín ni pé àṣeyìn ní ìjọ ẹ̀sà ẹ̀dá yẹn ni pé ẹ̀yin lẹ lóore jù lára ẹ̀dá ẹ lóore jù lára nítorí kí ni litakunu shuhada ala nnas ẹ̀yin lẹ jẹ́ ẹlẹ́rìí lórí àwọn ènìyàn yẹni pé tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà hadithi wa nínú sahih al-bukhari òun náà ni imaamu ibn kathir ni wọ́n fi ṣàlàyé àyà yìí abu sa'id al-khudri radiyallahu anhu òun ló sọ pé kúlá nabi sallallahu alayhi ni pé yud'a nuhun yawm al-qiyama tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà ọlọ́run ó pe ànábì Nuhu ṣe pé ànábì Nuhu òun ni àkọ́kọ́ àwọn ànábì ọlọ́run ọba òun ni àkọ́kọ́ nínú àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run ọba ó pè é tọ́lọ́run bá bá pè é yóò wá bí fayuqalu lahu albalabt ọlọ́run ní ṣe ojú iṣẹ́ fáwọn èèyàn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó ti mọ̀ kó ti jíṣẹ́ àmọ́ yóò tún máa bí ipe so jíṣẹ́ àbó jíṣẹ́ fayaqulu na'am anabi nuhu ni mo jíṣẹ́ o fayud'a fayud'a qawmuhu wọ́n tó pe àwọn ìjọ rẹ̀ náà fayuqalu lahum wọ́n wá wí fún àwọn ìjọ yẹn. ذِكْرِ الْبَلَغَكُمْ جاء النبي سج شفوي سج شفوي البلغكم شيغبو سو قاريو فويا بي كو قاريو فويا بي كما سيلومي افولون فيقولون ما انبانا ما اتانا من نظير wa ma atana min ahadin wọ́n ní ààrí òjíṣẹ́ kankan o ẹnìkan kan òjíṣẹ́ fún wa àwọn ìjọ ànábì náà wọ́n pààrọ̀ fayaqulu Nuh fayuqal li Nuhin ọlọ́run asọ̀fún ànábì Nuh ipe man anabi nuhu wa ni pé muhammadun wa ummatuhu yóò ní anabi muhammad yóò jíṣẹ́ yóò jẹ́rìí mi bákan náà àlè umma rẹ̀ àwọn tí wọ́n tẹ̀lé àwọn náà ó jíṣẹ́ qala fadhalika qawluhu anabi ní eléyìí ní ìtumọ̀ àyà tí nínú Qur'an tó ní wàkàdálíkà ja'alnakum ummatan wasata ipe àwọn ọlọ́wọ́n ọba aṣeyín ní ìjọ wasatọ̀ wọ́n tún máa ń tó wasatọ̀ sí adilan dé onídéédé tí ò ní sábòsí ẹ̀yin lẹ́wọ̀ àyànjú ọ̀rọ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ara ń tí a fi mọ̀ pé àlèwúmọ̀ yìí àlèwúmọ̀ tọ́lọ́lá ni torí pé anabi sallallahu alayhi wa sallam anabi náà ẹni tí ọlọ́wọ́ bá bùn lọ́la ni alimami ibn kathir rahimahullah wọ́n mú hadisi kan wá wọ́n tó fi ṣe àlàyé ọ̀rọ̀ yìí ipe káfílẹ̀ mọ̀ pé àlèhùnmọ̀ yìí lóòótọ́ àlèhùnmọ̀ tó lọ́n ṣe ní adilan wasata ẹni tó máa ń wà ní dọ́gbadọ́gba ni ẹ̀sìn wa ẹ̀sìn dọ́gbadọ́gba ni ìgbàgbọ́ wa ìgbàgbọ́ dọ́gbadọ́gba ni nínú táwọn afábá ń ṣàlàyé ntí ń jẹ́ òdodo ẹ̀sìn tí anabi sallallahu alaihi wasallam wa wọ́n ní nínú àwọn àdìsọ́kàn títí ahli sunnati wal jamaa tó ṣe pé náà ni gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí náà ló jẹ́ mùsùlùmí tí ó máa jẹ́ ahli sunna náà lèyàn máa ń jẹ́ àwọn afọ́wà ní wasatiyati ahli sunnati wal jamaa wọ́n máa mú látara àyà yìí kí wa kadhalika ja'alnakum ummatan wasata yẹni pé ẹ̀yìn iṣẹ́ ni tí ó sàṣejù ẹ̀sì jẹ́ni tí ó máa ṣe àìṣe ètò ìpadà wá síbi eléyìí hadithi abi sa'id al-khudri òun náà ló tún ní òun gbọ́lá tọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ọlá anabi ní tó bá di ọjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama àwọn ọkùnrin méjì kan wọ́n wà pẹ̀lú anabi wa aktharu min dhalik sallallahu alayhi wa sallam wọ́n tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ wàyẹ́dùn fayúdà àkọ́wùmù wọ̀nyí kọ́ọ̀lù yẹn ni pé àwọn ànábì ọlọ́wọ́n ọba mi àwọn méjì àbí kọ́ sí pọ̀ jù bẹ́ẹ̀ lọ yẹn ni pé ẹ̀rí pé ìta kàlẹ́ kan eré ànábì nù náà ni wọ́n sọ pé irú rẹ̀ gan ó ṣẹlẹ̀ sí ànábì nù hàn gan ipe ẹni tí wọ́n jíṣẹ́ fún àwọn ó sì yòkùrọ́ wọ́n takọ ànábì wọn ànábì wọn máa wòye ẹ̀yàn pé à mo jíṣẹ́ fún yín àwọn èèyàn àmàlẹ́ ẹ̀rọ òjíṣẹ́ wọn takùmọ̀ lọ́wọ́ wọn lé ọlọ́run alikọ̀dá ta ni ó ṣẹ̀rí rẹ̀ dá ọlọ́run alẹ́ kí àwọn àlẹ́wọ̀n mọ̀ yìí àwọn nìkan ṣẹ̀rí àwọn ànábì Nuh bákan náà hadith mi tún gbé wá pé ànábì mi kìí ṣe ànábì Nuh nìkan yóò tó ṣẹlẹ̀ sí ànábì mi náà bóyá àwọn méjì àbí jù bẹ́ẹ̀ lọ tó ṣe pé táwọn náà bá dé pẹ̀lú àlẹ́wọ̀n mọ̀ wọn fayokọ́l tí wọ́n bá sọ fún pé albalagakum hada wọ́n ní sá nàbí yìí só jíṣẹ́ fún yá bí ò jíṣẹ́ fayokọ́lù fayokolùn àwọn ẹni wọ́n bá ní pé láà ó ní rárá kò jíṣẹ́ fún wa fayokọ́lù lẹ́hu ọlọ́run àtòbí ànábì yẹn náà ipe albalagta so jẹ́ iṣẹ́ fáwọn àlùmọ̀ rẹ̀ àbò jíṣẹ́ fayokọ́lù na'am anabi wo ni mo jí seven fayokọ́lu ma ń yẹ ṣadilak ọlọ́run wa bí gé ọ̀dà tani ó ṣẹ̀rí ìwọ náà báyìí wayokọ́l wayakul anabi yẹn wa dáhùn pé muhammadun wa ummatuhu ipe muhammad sallallahu alayhi wa sallam yóò jẹ́rìí mi bákan náà àwọn àlùmọ̀ náà wọ́n jẹ́rìí mi fayadọ́ a fayúdà á muhammadan wa ummatuhu wa ummatahu wọ́n wá pé anabi muhammad àti àwọn ìjọ rẹ̀ fayuqalu lahum ọlọ́run àbí wọ́n pé albalaga ka hadha qawmuhu albalaga hadha qawmuhu ṣe ara ẹni yìí só jíṣẹ́ fáwọn ìjọ rẹ̀ yìí fayaqulun àwọn èèyàn wà ní pé ìyẹn pé gbọ́n àlèhùn ànábì wọ́n ní naam bẹ́ẹ̀ ni wọ́n jíṣẹ́ ó jíṣẹ́ fún wa wọ́n yóò kọ́ọ̀l wọ́n ní <laughs> ẹ̀rí pé tẹ̀kọ́ tó bá nílà káyì yóò mọ̀ wọ́n pé ah, àlùmọ̀ yóò mọ̀ jẹ́ ẹ̀rí fún àwọn ànábì ọlọ́run tó ti kọjá sósojú wa ni kọ́lọ̀ kó fi àwọn náà sínú àwọn tí ó jẹ́rìí ń jọ̀hún torí ẹni tí ò bá ti jẹ́ mùsùlùmí gidi òun kò tiẹ̀ nílẹ́nu sọ̀rọ̀ bìlìntàsí pé yóò máa jẹ́rìí ẹnìkan ó fẹ́ máa ṣàfojúràn nù kò ní ráfojúràn sí ẹjọ́ òun àmọ́ ìta ń sọ yìí ọlá tọ́lọ́wọ́n da ẹni tó bá jẹ́ olùtẹ̀lé àṣẹ rẹ̀ ni ipe ẹ̀ tó dá sí ọ̀rọ̀ àlèhùn máa lálẹ́hùn máa gan ṣe mọ̀ pé ẹjẹ́ káàánú fi àwọn ọ̀rọ̀ ìsẹ̀mí ayé ìka fi wò walillahi mathalul a'la àpèjúwe tọ́lọ́wọ́n bá ju gbogbo àpèjúwe lọ́wọ́ sẹ́mọ̀ní sẹ́tí wàhálà kan máa ń ṣẹlẹ̀ níbì kan ní àgbáyé ní kọ́ńtì kan àwọn kọ́ńtì kan wàá dìde wípé àwa ń lọ fún peace à ń lọ fún peace kí ni wọ́n yà fún peace and eh, settlement àbí nǹkan kan ẹ̀ eh, peace keeping peace keeping pé a fẹ́ lọ lé wọ́n ẹ̀ yàn máa pé kí lọ́ọ́ kan ti yín bẹ́ẹ̀ ní ìsìn à sílùú yín ni bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ́wọ̀n pé sílùú wọn ni ó ní tọ́kàn wọn àwọn làwọn rí pé àwọn làwọn ń jẹ́ àgbà ní àwùjọ yẹn nu àbíkọ́ rí pé àwọn làwọn ń jẹ́ àgbà ní àgbáyé tí wọ́n lábá tí wọ́n ń ṣẹlẹ̀ níbi kan wọ́n là ń lọ bẹ̀ àwọn lè pẹ̀tù sí ìjà àwọn pẹ̀tù sáwọ̀ sùúrù ẹni tó bá déjọ́ gbìyànjú kìyàmà ọlọ́wọ́ bó mú àlè ọmọ yìí ń pé ọya ẹwà dá sí àwọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin àwọn àlè ọmọ míì àti àwọn ànábì wọn nígbàtálẹ̀ ọmọ yìí bá wá dá sí i pé àá wọ́n jẹ́ ojú àwọn ànábì yìí jíṣẹ́ fún wọn wọ́n ní wà má àlámàkún bóòlẹ̀ yìí ṣe máa tẹ́ǹjẹ́rì bóòlẹ̀ ṣe máa fayakulun àwọn àlèwùmọ̀tà ànábì sallallahu alaihi wọ́n wá sọ pé jẹ́ anánábì yúná wọ́n ní anabi ti wá dé ẹni pé anabi sallallahu alayhi wa sallam fa akhbarana ó sì fún wa níròyìn anna rusula qad ballagu ikú àwọn anabi yìí wọ́n jíṣẹ́ fa dhalika qawluhu azza wa jalla anabi ní ìtumọ̀ rẹ̀ ni pé aya tọ́lọ ní wa kadhalika ja'alnakum ummatan wasata síbi gbogbo anára kanú al táàmà rí pé ọlọ́wọ́ bá ní inna arsalna nuhan ila qawmihi an anziru an anzir qawmaka min qabli an ya'tiyahum adhabun alim ọlọ́wọ́ ní àrùn ànábì Nuh sí àwọn ìjọ rẹ̀ bí kọ́lọ̀ lè kìlọ̀ fún wa gbé kí wọ́n jòkó jẹ́ kí wọ́n tẹ́tí sí kìlọ̀ kó kìlọ̀ fún wọn pé kí wọ́n tètè kankan jáwọ́ kò níbi tí wọ́n ń ṣe ní ẹbọ síwájú kí ìyà Ọlọ́run ọba tó dé qala Nuhu ya qawmi inni lakum nadhirun mubin Ànábì Nuhu sì lọ bá wọn ó sì jíṣẹ́ fún wọn ipe inni lakum nadhirun mubin pé olùkìlọ̀ ni mo jẹ́ o ẹ̀rí pọ́lọ́ ló sọnù al-Qur'an pé Ànábì Nuhu ó jí iṣẹ́ fún àwọn ìjọ rẹ̀ ó ní ẹ̀yẹ̀lẹ̀ mi'ata mi'ata sanati illa khamsin ọgọ́ illa khams ẹ̀ alifu sanati illa khamsin ẹgbẹ̀rún ọdún ó dín ní 50 years péré yẹni pé 990 náírà 50 years ló fi jíṣẹ́ fáwọn èèyàn akànnínú al-Qur'an eléyìí ló mú wa dìde láàfin nàró mọ́ àwọn ìjọ ànábì Nuhu lọ́wọ́ ìpè àá àká a sì mọ̀ pé ọ̀rọ̀ alukur'an tí ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ni òdodo ni nǹkan tó ṣẹlẹ̀ lọ́lọ́run fún anabi sallallahu alayhi wa sallam nílò anabi ṣèlérò yìí fún wa nínú alukur'an bẹ́ẹ̀ ni ta anabi ibrahim náà wà náà láka ń tó ṣẹlẹ̀ láàrin òun rẹ̀ àti bàbá rẹ̀ ń ṣẹlẹ̀ láàrin òun àti àwọn tí wọ́n ń jẹ́ ara ìlú rẹ̀ tó kẹ́ padà bá dé pé wàkọ́lù harriku wansuru alihatakum in kuntum fa'ilin wọ́n ni ẹ̀mọ́ tẹ́ ṣe fún ọmọ yìí nínú pé Ibrahim ẹjọ́ níná ni ká dáná káwọn sún káwọn sún kọgbẹ kókú sínú náà ọlọ́wọ́n ni kulna ya naru kuni bardan wa ala Ibrahim ọlọ́ni iná ọgbọ́dọ̀ jó máa jẹ́ àlàáfíà fún anabi ibrahim sólè yìí ni gbogbo àwọn nǹkan yìí ni yóò dá wa lójú láfi dúró wọn lè mọ́ lérí pé áá wọ́n jíṣẹ́ fún yín sọtún bá ní wasata bimana adilan ọlọ́run ní aṣẹ́yìn ja'alnakum ummatan aṣẹ́yìn èèyàn àlèhùnmọ̀ yìí ní ìjọ wasatan tó máa ń ṣe dọ́gbadọ́gba tí ó dúró déédéé tí wọn ò ní ṣàṣe tí wọn ò ní ṣàṣe jù níbi ẹ̀sìn wọn bọ́lọ̀ ṣe ṣe wá nù. bákan náà láti fi tu àlàyé ummatan wasata alimami bukhari wọn tún gba hadith mi wá látọ̀dọ̀ jabir bin abdullah ó ní pé kánì nàbí sallallahu alayhi wa sallam ó ní ana umma ana wa ummati yawm al-qiyamati ala qawmin mushrifina ala al ó ní a wà lọ́jọ́ àwa làwọn wà ní òkè gbogbo àwọn ẹ̀dá ọlọ́wọ́n ọba ma min nasin ahadun illa wadda anna minna kò sẹ́ni tí ó lọ gbogbo èèyàn láyé ẹsẹ̀ pé wájú òun al-qiyama àti gbogbo àwọn àlùmọ̀ tó ti kọjá àti tí ń ṣẹ̀mí àti àwa náà gbogbo ayé ọlọ́run jogbo àdé papọ̀ ọlọ́run á dá àlùmọ̀ tànàbì sallallahu alaihi wasallam yóò á dá wọn gbé sí ọ̀tọ̀ àyè ọ̀tọ̀ náà làwọn àlìwúmọ̀tà nábì ọ wà àwọn tí wọ́n jẹ́ àlìwúmọ̀ tó ti kọjá lọ bí ànábì inú àwọn àlìwúmọ̀ rẹ̀ ànábì Ibrahim àlìwúmọ̀ rẹ̀ àwọn ànábì Musa àwọn àlìwúmọ̀ rẹ̀ yóò wọ́n á wù wọ́n pé á kánú ti ẹ̀dà gẹ́gẹ́ bí àwọn lágbájá kánú rí bí àlìwúmọ̀ ti ànábì sallallahu alaihi torí ipò tó yàtọ̀ iná ni a wà. Ànábì sallallahu alaihi wasallam ní kí wa ma min nabiyyin kadhabahu qawmuhu kò wá sí ànábì kan tí ìjọ rẹ̀ bá pè pé irọ́ nípa illa wa nahnu nashhadu annahu qad balagha risalata rabbihi azza wa jalla àwa láàgbé ànábì òun ní ìjà láàṣẹ̀rí rẹ̀ ipe ah, ah, wọ́n jíṣẹ́ fún ọ ó jíṣẹ́ fún yín ẹ̀ gbọ́ ni eléyìí òun náà ni àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ fún àlèhùnmá nabi sallallahu alayhi wa sallam tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama níbi láti mà ipe anabi sallallahu alayhi wa sallam ẹni tí ọlá rẹ̀ pọ̀ ni ọlá rẹ̀ pọ̀ kódà yìí tá ń kà yìí ẹ lè gbọ́rù tẹ̀fsírì yìí lọ́dọ̀ àwọn oníbídáà torí wọn èlò wọn èlò orú tíra yìí ẹ̀rin tafsir alusunna ni ibn kathir tafsir àwọn oníbìdí àmẹ́lọ́tọ̀ bá mú so ti àwọn alusunna lélẹ́yìí tafsir ibn kathir òun là ń sọ lálálá tí ń bẹ fún ànábì ẹwà àlìwúmọ̀ ànábì lásán là ń sọ láti ń bẹ fún àyè o kátó wá sọ pé ànábì sallallahu alaihi wasallam so torí tó bá ìyanu wọn nìyàn àwọn tán ní ànábì ọlọ́lá wọ́n lànàbí ọlọ́lá ń bá ànábì sọ̀tà ni ipò ànábì ọlá rẹ̀ náà là ń sọ yìí ìntànábì ó dánwò tó bá dé jọ́gbìn alkiyama àwọn àlèhùmà ànábì sallallahu alaihi wasallam ń tí wọ́n dánwò ní jọ́gbìn alkiyama náà lélẹ́yìí bákan náà áyà yìí táǹkà yìí gan náà nípa ọ̀rọ̀ ayé ẹlùsẹ́ dọ́gbadọ́gba mo ṣe yín ní dọ́gbadọ́gba ja'alnakum ummatan wasata litakunu shu'ada'a 'ala an-nas o ní pé ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ ṣẹ̀rí fáwọn èèyàn ẹni pé ara àwọn èèyàn tẹ́ ṣẹ̀rí fún òun náà ni àwọn ànábì ọlọ́run níjọ́gun dàlùkìyàmà kódà ńlẹ̀ ayé ẹ̀tùmọ̀ ṣẹ̀rí náà láàrin ara yín irú ẹ̀ wọ́n ní ànábì sallallahu alaihi جابر بن عبد الله ونشهد رسول الله صلى الله عليه وسلم جنازة في بني سلم بني مسلمة هنا النبي الله سيبي وكوكا òkú yẹn nínú ọ̀ràn tá ń pè ní ìran mọ́sílámà náà ni òkú yẹn ti kú onígbà tí anábì débẹ̀ ó ní wa kuntum ila janibi rasulillah Jábìrì ni mo wà lẹ́gbẹ̀ẹ́ anábì faqala ba'duhum àwọn apá kan èèyàn bá sọ báyìí pé wallahi ya rasulallah la ni'ma al-mar'u kan wọ́n ni ah òkú tó kú ìdá púpọ̀ anábì sí wà lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n ń sọ̀rọ̀ yẹn laqad kana afifan wọ́n ló kú yìí jẹ́ ẹni tó ní ifa tẹ́mání èèyàn ní ìfà oníkéyìn pé èèyàn ní ẹni tí ó ní self control ẹni tí ó ní ìjọmọlú ó ní ìfà ìwọ̀n yorùbá tí ń fún ni ẹ́ ó jẹ́ni tó kóra rẹ̀ níjànú ah, ah, ó kóra níjànú níbi ẹ̀sìn ọlọ́wọ́n ọba ó kóra níjànú nípa ọ̀rọ̀ ayé ìkóra níjànú nípa ẹ̀sìn ọlọ́run òun ni kéèyàn máa ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba afif ìkóra ẹni ìjánu nípa ọ̀rọ̀ ayé òun ni kéèyàn máa jẹni tí máa ń jẹ ìjẹkújẹ kéèyàn máa jẹni tí máa ń ṣèṣekúṣe ẹni tí máa ń ṣe bó ṣe ń ròyìn lọ́dọ̀ ànábì pé áá ah, ah, afif ẹni rí lẹ́ni yìí wọ́n ń sọ ẹni yẹn sì kú musliman mùsùlùmí gidi ni wọ́n ni wọ́kán wọ́n sàn sọ oríṣiríṣiríṣiríṣi nípa rẹ̀ pé ó ní sùúrù ó láfaradà torí nígbàtí wọ́n kọ hadith wọ́n ni wọ́kán wọ́n fi dọ́ọ̀tì sí dọ́ọ̀tì mẹ́ta ẹni pé àwọn ọ̀rọ̀ oríṣiríṣi dáadáa wọ́n tàn sọ ń rẹ̀ wà asnau alayhi khayran wọ́n sàwọn ń sọ dáadáa nípa òkú yìí faqala rasulullah sallallahu alayhi anábì sọ fún wọn pé anta bima taqul ó ní ṣé ìwọ náà nǹkan tí wọ́n ń sọ yìí sí wọn náà gba bẹ́ẹ̀ anábì kọjú sí arákùnrin kan náà kí sí tí wọ́n ń sọ yìí àwọn kan ń sọ arákùnrin kan dákẹ́ anábì ní ṣé ìwọ náà ọgbà tí wọ́n ń sọ yìí gbọ́ síbẹ̀ nìyí ṣe rínu afakọ́ọ̀lì ọkùnrin yẹn náà wá sọ pé anábì pé Allahu ya'lamu bis-sara'ir à ah, olúwa lọ́mọ kọ̀kọ́ o fa amma alladhi badali badalana mini ufadà oníṣẹ́rí gbogbo nǹkan sọ̀hún a ah, ntẹ́mi náà máa ń parẹ́ nù ọ́ yẹn ni pé ẹni tá nàbí kọjú sí yẹn náà tá nàbí kóhùn dákẹ́ anabi wa ń bi pé síbẹ̀ ni ìṣe rí ni wọn náà ń sọ náà ni wọn bá ṣe ń sọ lórí gan faqala ẹnìyàn níbẹ̀ ni. Bani, فقال النبي صلى الله عليه وسلم وجبت وجبت anabi ni ó dọ́ran yàn ó dọ́ran yàn níta anabi wí nánu sọ anabi ni ó dọ́ran yàn ó dọ́ran yàn jábìrì níjọ kan a tún lọ síbi òkú kan fi bani Haritha òkú inú Haritha ni ẹnìyẹn ti kú ìran Haritha ni ó ní wa kuntu ila janibi rasulillah lẹ́gbẹ̀ẹ́ ànábì náà mo tún wà níjọ́hun jábìrì kan yìí náà lè tún sọ bẹ́ẹ̀ fún wa o ó ní faqala ba'duhum làwọn kan bá bẹ̀rẹ̀ wọ́n bá ń sọ pé ya Rasulallah ìwọ òjíṣẹ́ ọlọ́run bi'sal mar'u kan á ah, èèyàn bú lọkùnrin yìí ẹni tó kú yìí èèyàn bú ni in kana lafdhan ẹni yìí jẹ́ ẹni tó ṣe pé láfàvọ́n ẹni tó le koko ni gẹ̀lísàn èèyàn bú ni kódà àbòsí ni máa ń bá kí jàǹbá ni wọ́n sàn so oríṣiríṣiríṣi nípa rẹ̀ fa asnáwó àìlẹ́ ìṣàrán aburú làwọn yẹn wá ń sọ nípa ẹni wọn eléyìí lé ní ó ṣe àbòsí ah ó ṣe yálàyà jàǹbá fún mi. Ah, ala èèyàn eh, eh, kéèyàn lẹ́nu yìí anábì sì gbọ́ bá ṣe ń sọ asinawo alayhi sharran faqala rasulullah li ba'dihim anábì bá tún kọjú sáwọn kan táwọn dákẹ́ tí wọ́n sọ̀rọ̀ anábì ní anta billadhi taqul ṣe ń táwọn ènìyàn sọ yìí kí ni wọ́n náà rí sí faqala rajul ọkùnrin yẹn bá dáhùn pé allahu a'lam bis-sara'ir ọlọ́lọ́mọ kọ̀kọ́ فأن الذي بدا لنا من أذاك انت من من قارئ بسردانو فأما الذي بدا لنا من أفذاك انت انصم لمنا رين قارئ وقال رسول الله وجبت أنا بني أس أدنا نفون أدنا نفون مصعب بن ثابت أني gbà táwọn ènìyàn ó nígbà táwọn wá délé ó ní náà ni ẹ Musa bin Sabit oníjọ́ tí Ka'ab Muhammad bin Ka'ab ti ń ka àyà yìí fáwọn wọn ni sadaqa Rasulullah ó ní wajabat sanabi wí níbi sálà kọ̀kọ́ àti wajabat sanabi wí níbi sálà kejì òdodo lọ̀rọ̀ ń wo ìtumọ̀ wajabat alákọ̀ọ́kọ́ ni pé ẹni rẹ̀ yẹn ẹni kí wajabat lahu aljannatu aljanna dọ̀ràn yà fún un torí pé kí ni àwọn tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ yẹn àwọn tí wọ́n ń rí tán ni tí wọ́n sì mọ̀ pé n ti ń ṣeré lẹ́yìn náà àwọn náà sì ni wọ́n èé ṣẹni tí máa ń ṣẹ̀rí irọ́ وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويقول الرسول عليكم شهيدا so gbàtí ànábì sọ bẹ́ẹ̀ tó ẹ̀rí pé ànábì gbàtí ń sọ ànábì tó wá tó kọjú sí wọn hadith Abu Hurairah òun ti ẹ̀ lámọ́lẹ̀ ni wọ́n ní gbàtí àwọn kọjá àwọn kọjá níbi òkú kan àwọn èèyàn ń sọ̀rọ̀ àtúpalẹ̀ hadisi yẹn gangan náà ni hadisi yìí ṣàlàyé bó ṣe rí gangan umar ló wá béèrè ipe madha wajabat ya rasulallah alábi anabi wa ni hadha alladhi asnaytum asnaytum alayhi khayran wajabat lahu aljanna wa hadha asnaytum alayhi sharran wajabat alayhi an-nar anabi ní ìtẹ sọ̀rọ̀ rẹ̀ dáadáa yìí a jẹ́ pé aljanna dọ́rọ̀ yà fún ẹni tẹ́ ń sọ̀rọ̀ láburú yìí iná dọ̀rọ̀ yẹn fún anábì wa kọjú sáwọn sàhábà pé antum shuhadaullahi fil ard ẹ̀yin yìí ẹ̀yin ni olùṣìpẹ̀ ẹ̀yin lólùjẹ́rìí ẹ̀yin lẹ́yìn máa ń jẹ́rìí àwọn èèyàn ẹ̀yin lẹ́lẹ́rìí ọlọ́run lórílẹ̀ ayé ẹ̀rí ẹlẹ́rìí ọlọ́run lẹ jẹ́ anábì kọjú sáwọn sàhábà àdísì yìí tábánikà dá padà sí àwùjọ wa yìí káwá lò kátọ̀ bá kọ̀rẹ̀ sáwùjọ wa yìí kò ṣeé lò àwọn kan ní pé àwọn èèyàn gangan wọn ọkọ dá ń ti ń jẹ ń ti ń jẹ iṣẹ́ rí òdodo gama wọn dáàmà tọ́mọ̀rẹ́ tó dúẹ́ tó dún ti ẹ̀sìn ọlọ́wọ́n ọba nísìn tọ́mọ̀rẹ́ tí nǹkan kan ṣe bí alápèjúwe ẹni tó dún tó ẹ̀sìn ọlọ́run tí ó dún ti ń jẹ́ àkídà tó gbádùn àkídà tí ó nínú. No? tí ó mọ̀ sọ fáwọn èèyàn pé ayé kankan ò lè payàn ọlọ́run bá ní ń payàn ayé ò lè ṣèyàn ọlọ́run ní máa ń ní kí aburú kó ṣèyàn pẹ̀lú yọ̀ǹda rẹ̀ bóyá ọlọ́run wá fẹ́ dán àwọn èèyàn wò ẹni tí wọ́n ń sọ òun gan nǹkan wá sí nǹkan wá sí ọkọ̀ lásìdẹ́ǹtì lọ́ba ọrùn lè rí àdáwò dé lọ́rin wọ́n ní ṣẹlẹ̀ wọn yìí ó dẹ̀rẹ̀ ó dẹ̀mí ara ẹ̀ lógbòdò ìlọrin lè ìlọrin nìkan ọkọ̀ dẹ́ ọmọ òun á ayna antum min al-iman imanida sírò àwọn ilé ìwòlá sọ pé antum shuhada Allahi fil ard sí àwọn yìí wọn lè jẹ́lẹ̀rí èèyàn láyé náà jẹ́lẹ̀rí ọlọ́run abadan kò lè rí bẹ́ẹ̀ sírò ẹni yẹn kódà wọ́n mọ̀ ṣe ìpele ìpè ọmọ ọmọ èèyàn búlì kò lójútì gbogbo àwọn bàbá ìlú yìí ní <laughs> oríṣiríṣi wọ́n mọ̀ sọ ntakọ̀ àwọn àgbàlagbà náà wọ́n mọ̀ sọ kódà ní tó bá ń jẹ́ olódodo tó dúó déédéé láwùjọ yìí kí sọ́sún náà àmọ́ olódodo tó kí bọ́rọ̀ bá ṣe ń lọ ní ọ̀sán ní tọ́mọlé rẹ̀ kan bá sá ọmọlé wọn kan bá sábòsí àbí tọ́mọ lu wọn lọ́rin kan bá sábòsí fẹ́ni tí èso ọmọ lọ́rin yóò ní wọ́n mọ lọ́rin yìí alábòsí ni ọ ẹ wọ́n ní wàláhì yẹn bú bàbá yìí ah ah, ah ah kò tí àwọn pé ọmọ àdúgbò ah ó tún wá ah ilẹ̀ ilẹ̀ ilẹ̀ tó èèyàn búrò lọ́dọ̀ àwọn èèyàn nítorí kẹ́ sọ pé ah mi pẹ́ tó bá dúró dédé gan-an láwùjọ yìí ipò ń fẹ́ dúró lérí òdodo kìí ṣe pé fẹ́ sìn o ó kàn wọ́n pé nature rẹ̀ kàn jẹ́ òdodo èèyàn burú ọmọ jẹ́ láwùjọ yìí so túmọ̀ sí pé àwùjọ yìí ò irú àwọn àwùjọ yìí ò lè jẹ́ ẹlẹ́rìí tá ń kà yìí àwọn sọ̀hábà àwọn tàbíùn tó ipá àwọn gangan máa ti ń jẹ́ dáadáa ó yé wọn tòun ti bẹ́ẹ̀ náà àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tọ́lọ̀n bá wá ní kí ọ̀rọ̀ ó yé ní àwùjọ tẹ́sìn ọlọ́wọ́n bá yẹ wọn tó lòdó yé wọn táwọn bá wá ń dúró láwùjọ yìí ẹnì kọ́dà àmọ́ ṣe kí ni àyàmọ́ fẹ́ tọ̀ bá kọ àdísì yìí tẹ́nìkan bá kú wọn ni alhamdulillah ọwọ́ alìjẹ́nà báwọn antum shuhada'u Allahi fil ard irọ́ ni o irọ́ ni àwọn ànábì àwọn sọ̀hábà ànábì sallallahu alaihi wasallam àwọn ni ọ̀rọ̀ yìí ń bá wí àwọn ọ̀rọ̀ yìí ń bá wí torí àwọn lànábì kọjú sí jọ̀hún àwọn lànábì kọjú sí sòun náà ni pé àyà yìí bí ti ìyẹnì wasat bó ṣe lọ́nà yẹn ni pé adil khiyar ẹni tó dáa jù ẹni tó ń jẹ onídéédé níbi ẹ̀rí náà ni wa yakunu rasulu alaykum shahida bẹ́ẹ̀ ni tó bá jọ́ gbé ní alkiyama anabi náà jẹ́rìí fún yín o torí even láti ilé ayé gan lànàbí sallallahu alaihi wasallam gan ti ń ṣẹ̀rí ti ń fi ọlọ́run bá ṣẹ̀rí fáwọn èèyàn àwọn sọ̀hábà wọn nígbà tánàbí sallallahu alaihi ṣe ajjatul wida ó wá dúó ọláwọn pọ̀ lọ bíbá anábì wá dúó láàrin àwọn ọlọ́wà náwọ́ ipẹ́ yí èèyàn helbelagtu ṣé mo jíṣẹ́ àbí ń jíṣẹ́ àwọn èèyàn ni qalu bala balagt gẹ́bẹ́ ni ó jíṣẹ́ anábì tó wá ní allahumma ishhad ọlọ́run jẹ́rìí sí o mo jíṣẹ́ fún wọn o náà ni pé gbogbo ẹni tí kò bá tẹ̀lé ìlànà nabi sallallahu alayhi sallam tí wọ́n bí ọ́ tí wọ́n náà ń dakọ̀ pé tọ̀ríkà báyìí lèmi ń tẹ̀lé tó ń dakọ̀ bẹ́ẹ̀ tí wọ́n náà lè sọ ọ́ sọ fún anabi pọ̀ tẹ̀lé tiẹ̀ ń jọ wọn o ọbẹ̀ azkar wọn náà máa yí tó ń ṣe ò ní ṣe ìtànẹ́bí ni ó ṣe láàárọ̀ títà azkaru kàdírí ló ràn mọ́ láàárọ̀ kùtùkùtù tìtìjàníyà náà ló ràn mọ́ ní láàárọ̀ irole na ló ràn mọ́ so ẹlòmíì yo ti ese yìí hun tó bá ti jí láàárọ̀ àsìkáàtù àwọn nọ́sífàtì kọ̀ríìbù ó ti ní búklẹ̀tì wọn lọ́wọ́ bó ṣe select ẹ̀ náà ni ọmọ tó kò wádìí pé wò lànàbì ní ká ṣe rí kódà àwọn míì tún bẹ wọn tún dà níyàn kan tó bẹ̀rẹ̀ ikpe allahumma inni ataqarraba ilayka bitilawati wiridi oni ala tariqati abdulkadir jilani abdulkadir ni ala tariqati ahmada tijani ah ijo yi anabi sallallahu alaihi wasallam o ni ribi lọ o ni ribi lọ àbí kí o dúpẹ́ fọ́lọ́run wallahi alhamdulillah náà ni tí wọ́n bá ń ṣe súnà anabi sallallahu alaihi wasallam àbí o dúpẹ́ fọ́lọ́run ẹ̀rí kọ́rọ̀ yẹn náà la mẹ́nu kàn lánàá náà ipe yahdi man yasha ila siratin mustaqim wallahi alazim súnà yìí ó ti clear jù ó ti ó ti yanjú jù ní òdodo wallahi alazim gbogbo ọ̀nà ló fi yanjú gbé á eré ọ̀nà òdodo ni kọ́lọ̀ ń jẹ́ kéèyàn orí rìn lókù so anabi sallallahu alaihi ní àsìkáàrù tiẹ̀ ti ń ṣe láàárọ̀ òun nídìí tàmídà Tijani òun nídìí tàbí kọ́rí jìlá ní òun nídìí ẹ̀ àwọn ẹni yìí gan wọn ò lẹ́tọ̀ àti dá nǹkan kankan lẹ̀sẹ̀ pé àwa ni ládàkalẹ̀ àsìkárì tó mọ̀ sí ni kátó wá ní ti ànábì sọ̀lọ́ àníta ànábì làwọn gan gbọdọ̀ ṣe ọ̀nà yìí jìnà ó jìnà síra wọn sòun náà ni pé ànábì sallallahu alaihi wasallam ọlọ́run tó wá bínà tó bá ní jọ́gbìn alkiyama kódà bí yẹn bá ti ń kú ìbẹ̀nu àdìsàn ànábì wọ́n ń gbé ẹ̀wọ̀n lọ sàárè báyìí wọ́n láwọn mọ̀lẹ́kọ̀ mọ̀ bí ọ́nù pé mọ́dá taqul fi hadha rajul kí ló fẹ́ sọ nípa nẹ́bì wọ́n mọ̀ bí ọ́nì ẹni tó bá ṣe pé ìlànà nẹ́bì ní ń tẹ̀lé súnà nẹ́bì ní ń rìn yóò mọ̀ sọ pé huwa rasuli ga òun náà là nẹ́bì mi ń tẹ̀lé ẹ̀sìn náà lèmi ń sìn èmi ò ṣẹ̀sìn àwọn bàbá èmi ò ṣẹ̀sìn bí mo ṣe bá ẹni tí mo tẹ̀lé gangan ni wọ́n béèrè bẹ́ẹ̀ ni gbogbo ẹnìkọ̀kan tí bá ti wọnú sàárè náà wọ́n bèèrè lọ rẹ̀ náà ni wa yakunu rasulu shahidan alaykum shahida òjíṣẹ́ anabi sallallahu sallam òun ni ó jẹ́ ẹlẹ́rìí fún yín bá tẹ̀lé ẹ̀sùn rire ẹ̀rí kọ́ lọ́wọ́ sọ́nà al ó ní wa in tuti'uhu tahtadu tẹ́bẹ̀lẹ̀ tẹ̀lé anabi yìí ẹ ti mọ̀nà. tẹ́ẹ̀bẹ́ lè tẹ̀lé ẹ ti mọ̀nà ẹ má wulẹ̀ doubt pé ṣé a mọ̀nà àbá mọ̀nà ntọ́ka fún ọ ni pé sáàjì kọ́ dọ́ lójú ipe ìlànà nabi sallallahu alaihi wasallam náà lọ ń tẹ̀lé tó bá jẹ́ pọ́hùn ni tí wọn náà tábà ń bi ọ́ tó nílé sọ pé lágbájá náà ní tẹ̀lé àbí ti iṣẹ́ rẹ ò ní jọ pé lágbájá lọ ń tẹ̀lé tó bá jọ kí n dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ń so tẹ́ bá ti ń tẹ̀lé ẹ ti wà lórí ìmọ̀nànú wa yakunu rasulu alaykum shahidan kí òjíṣẹ́ yẹn ni pé anabi sallallahu alayhi wa sallam kó ń jẹ́ ẹlẹ́rìí fún ẹnì kọ̀ọ̀kan yín ọlọ́wọ́ ni wa ma ja'alna al-qiblata allati kunta alayha illa lina'lama man yattabi'u ar-rasul mimma yanqalibu ala aqbayhi tọ́ ìta kàlánà tí ọlọ́wọ́ bá ń sọ fún anabi sallallahu alayhi wa sallam ipe àá èmi ni mo ní ibi tí mo ní kọ́ kọjú sí lánàá yẹn ni pé Baitul Maqdis bí tó tún kọjú sí lónìí náà ti ń jẹ́ Kaaba èmi ni mo ní mo gbẹ e. walillahil mashriqu wal mi mo ní ọwọ́ níbi mo ṣe ní kẹ́ yíjú padà yẹn in tí mo fẹ́ lò níbẹ̀ pé ẹ má kọjú síbẹ̀ wọn ibi ni ẹ má kọjú sí òun ni kí mo fẹ́ mọ̀ ní o illa lina'lama mo kàn fẹ́ mọ̀ man yattabi'ir rasul ẹni tó ṣetán láti tẹ̀lé ànábì wọ́n tó yẹ pé ọ̀fẹ́ jẹ́ olùtẹ̀lé ànábì mimma yanqalibu ala aqibi abẹ́ni tí ó takú gbé ìtẹ̀lé pé á gẹ́gbó ní ayéwòlẹ̀ wàhálà báyìí wọ́n náà ní àwọn kọjú sí àyílànà ó tún ní àtúmọ̀ kọjú sí mi lónìí irú ẹ̀sìn wónú rẹ́sìn ibi ilẹ̀ ó ti mọ̀ pé àwọn tí wọ́n ń ta ko nasikhun wa mansukh eré wọn dọ́ta ẹni tí bá ń sọ pé kò sí abrogative ayas nínú Quran káì ẹni wọn èrì rẹ kọ́ra ó súnmọ́ kẹfìrí ẹni wọn pé kò sí kura kò sí pé nasikhun wa mansukh kò sí so ẹni tí o bá ẹni tó bẹ lè gbà pé à ń kọjú sí kíbla ẹ sí Baitul Maqdis tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a wà á kọjú síbẹ̀ ma wàláyé èyí ò ga ti tó lẹ́rìí tó kọ́ wó yàn àmọ́ ṣe àwọn èèyàn tó máa fẹ́ gbé ìròrí burúkú kan wọnú ẹ̀sìn wọ́n ti gbàgbé ipe Ọlọ́run bá ti perfect ẹ̀sìn rẹ̀ àwọn kan rò pé táwọn bá ti mú jáde báyìí wọ́n wà ní ọ̀dà síntẹ́ ń sọ fún wa ni pé Ọlọ́run ọba ọ̀mọ̀ pé òun ó ṣe kinní ìlànà ó tún wá ní òun ti kọ́kọ́ ṣe náà ó yẹ tó parẹ́ ẹ má ṣe mọ́ kò kí ni yẹ kò bá mú kò bá mú ọlọ́run ní àní tí mo fi ní kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ìdí rẹ̀ ní ẹ̀wọ̀n ọlọ́run sàlàyé rẹ̀ fún ẹ̀yà yìí kí n fi lè mà ẹni tí ó tẹ̀lé ànábì abẹ́ni tí ó takú pé akílọ́ ah, adé báyìí ó ní akọ̀yú sí àìlànà ó tún náà akọ̀yú sí bí lónìí mimma yanqalibu ala aqbayhi tó náà ni pé ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam wọ́n náà ti lè kọ́kọ́ mọ́ mọ̀kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tán bá ti da ẹ̀sìn ẹrú wá látòkè tó rá nẹ́bi ti ní wọ́n dàrú lẹ́yìn ìgbà tó ń bá lọ tán àmọ́ nẹ́bi náà tó wá tó fún wa ní ìró dùnú pé kò wá sí gbogbo ìgbà tán bá ti ń da ọ̀rọ̀ yìí rú wàláhì ọlọ́run sì mọ gbé àwọn kan dìde tó pé àwọn ó sì wà lórí òdodo yẹn gangan pé ẹ̀ ní rí kíní ìdàrú ẹ̀ ní rí ìdàrú. tuntun yìí pé n ó sì máa ṣàlàyé yẹn àlàyé n ó sì máa clear pé á ah, wàláhì ìpínlẹ̀ kíní yìí rè pé ìpínlẹ̀ ọ̀rọ̀ yìí rè tó kálukú ọmọ rí bẹ́ẹ̀ irú ẹ̀ ní àǹfààní súnà tọ́lọ́mọ bá ní gbogbo owó nílá àwùjọ yìí ìgbà mí nǹkan ti máa jòkó èmi á máa ronú pé ah, kí gbogbo ohun tí ń jẹ́ yìí ta ló kọ́ ọ́rùn yàn láwùjọ yìí gan ló kàn sànú ló kàn sànú ẹwọ́rọ̀ àkídà wa stíyà ọlọ́nkan sànú kíníyà pẹ̀lú àwọn àfà pàtàkì jùlọ irú àwọn sheikh bin baz sheikh uthaymin Sheikh al-albani rahimahullah àwọn ẹni wọ̀nyí ọlọ́run bá lò wọ́n ní mujadidun wọ́n sẹ̀mí bí ẹni tó pẹ́ tó wá reform bí àwọn reformers ni wọ́n fún sunnah nabi sallallahu alayhi sallam so torí pé kí ni gbogbo àwọn kìíní yẹn wọ́n ṣàlàyé rẹ̀ yéké yéké yéké yéké tí ọ̀rọ̀ rẹ̀ fi wá clear sáwọn èèyàn pé á ah, ah, ìlànà òdodo rẹ̀ irú rẹ̀ ní ẹni tí irú ẹ̀ bá wá bá tó pé wọn náà òun rí lónìí pé áá ah, challenge yìí pọ̀ challenge yìí pọ̀ ṣebí challenge náà lọ sọ wọ arú gbogbo orú èmi yìí náà ló sún wa débi tí a wà lónìí bí téèyàn wà lónìí àbúrò mi yìí ìgbà tọ́lọ́ ní káwọn challenge kó ríche mi tí àwọn òdodo ohun ti clear sí mi tó nígbà àwọn náà àjọmọ́ ń dira wá kiri ẹ̀ni tí n bá ń fà òun náà yóò mọ̀ fàájọ́ so ìgbà tó wá díjọ́ kan ó wá fẹ́ràn kọ́ mọ̀ sí ìdálélù mo á sọ wọn pé mọ̀ sí ìdálélù yìí mà òun ti lè gbàgbé nìsín mọ̀ sí ìdálélù yìí mà mọ̀ kà mọ́ ma ka asikaru ta nabi nìkan ó ní ah dalilu ń da púpọ̀ ni àní wọn má ṣe mọ́ ó ní ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ni pé ó dà ẹ̀bá mi wu àwọn ibi tí ò bá da ń bẹ̀ ìní ma kabẹ̀ má àbí tí ò da àwọn ẹ̀bá sáwọn ibi tí ò da ń bẹ̀ mo ní àní wọn má ṣe mọ́ ṣe mọ́ àní ah, ẹ̀dá kan ẹ̀bá mi ṣe ibi tí ò da ni dáhùn ó dà mọ́ gbọ́ níbọ̀ níbọ̀ wọ àwọn ibi tí ò da ń so wà tó yà mọ́ wá ní ah, ok káwálé yàn ń jẹun ní ìsinmi àpèjú yìí oúnjẹ ráìsì ráìsì yẹn dà wọ́n rọra fìgbẹ́ sí orí rẹ̀ báyìí sẹ́gbẹ́ rẹ̀ báyìí sọ ẹ wá ní èmi ọmọ jẹrẹ sí mi lọ èmi ó sì fìgbẹ́ sẹ́gbẹ́ kan ó ní àkọlọ́run ah, báwọn ni tọ̀ ní sábà fàájú báwọn lọ hátà ṣọ̀rọ̀ àlọ́hùn sọ́dọ̀rà fúnra ẹ̀ lónà padà wá pé ah kiri òun ò ní kà wọn ṣùgbọ́n àwọn ṣe ń jẹ́ kí òdúdú yẹn kọ́ máa kan oníkálukú lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan alágídí èèyàn ni ó takú òdúdú ọkàn yóò atakú wàláhì azim òdúdú ni súnà Nabi sallallahu alaihi wasallam òdúdú ni irọ́ gbá ní gbogbo tí ń bẹ lẹ́yìn láwùjọ tẹ́ ń pè lẹ́sìn lónìí Súfí irọ́ ni irọ́ gbá náà ni torí tí al tí ò bá ti mú lọ́wọ́ tí súnà Nabi sallallahu alaihi mú lọ́wọ́ níjọ́ kan lára àwọn tí wọ́n wá ń mú tẹ́mọ̀ wá ná kọ́ṣà mi wọ́n wá wá níjọ́ kan wọ́n sọ fún mi pé bàndírì tẹ́ ma ń lu ìkílẹ̀ rí ẹ̀ wọ́n ni àà igi bàndírì wala tunkiru darba bàndírì náà lé ìsàgá ìtọ́ha lé àzìyá ìhí àbáwọn ni sẹ́rìnù sẹ́rìnù mú ní ń ta lọ́kọ́ mú ní násírùkà bàrá yìí à ń a ni nínú kúránì àtàdísì mú ní fara rẹ balẹ̀ mọ́ pariwo ẹni oní sọ bẹ́ẹ̀ o ní farabalẹ̀ ní ọ̀rọ̀ ètò ètò ètò ètò ṣe research ṣe ṣe ṣe ṣe ṣe kọjá síbi kankan bẹ́ẹ̀ ni bí ó ṣe wá rí látó kẹ̀kan lẹ́nu ní tó ń pè ní sufi kò ní já síbi kankan tẹ́ bá lè ṣe research rẹ̀ ẹ̀dá kò sí ènìyàn mọ́ abá lọ kódà èèyàn já wọn bẹ́ẹ̀ ó tún mọ sànú àwọn èèyàn lérí ẹ̀ kí àfihàn gbọ́dọ̀ mọ́ dákẹ́lé rí kíní yìí o àwọn yóò kú sí di kíní yìí o tó bá sì ń kú sí díẹ̀ ìdí fìtínà ni ìdí fìtínà ni kí ọmọ kú sídi kí ọmọ pẹ lómi tó yàtọ̀ sọ́lọ́run kí ọmọ pẹ lókọrí jìlá ni kí ọmọ pẹ àwọn àfa kọ́ ọmọ pẹ wọn kí ọmọ pẹ ọmọ amọ́dá jáni kí ọmọ pẹ oríṣi kí ọmọ pẹ nìyàsí kí ọmọ pẹ kíníkà kí ọmọ pẹ wọn lóríṣiríṣiríṣiríṣiríṣi wọn kọ àbáṣà láti mọ́jẹ kó ṣe kíníkà fún mi gbogbo oríṣiríṣi èyí ó kú sí dìbìtì náà ni so náà ni pé ẹ̀sìn ọlọ́wọ́n ọba wàláhìtàláhì òdodo tó clear jù ni náà ni sunan nabi sallallahu alayhi wa sallam ìdí tọ́lọ́run fi sọ fún ànábì nù pé má kọjú sí kàábà mọ́ ìwọ náà tó bá ń rí ní ìsàn sọ fún ọ pé tó ń ṣe yí ọba mu àwọn àwọn àwọn sọ̀hábà ànábì wọ́n ń yíjú kó níjọ́ tí ọlọ́run ní ẹkú bẹ́ẹ̀ wọn ẹ má kọjú síbẹ̀ mọ́ wọ́n yíjú kó bẹ́ẹ̀ ni wọ́n sì kọjú sí kàábà wọ́n náà yíjú kó níbi tó wà kọjú <coughs> ní wa in kanat la kabiratun illa ala alladhina hada Allah kọ́dà kíní yẹn igbe ká kò ní Baitul Maqdis nǹkan bá kọjú síbẹ̀ ma ó lágbára lára àwọn ẹlòmíì ẹni pé tó lọ́wọ́ pé àwọn ènìyàn tó mọ fi wá sí yẹyẹ ìpé la ilaha illallah ẹ̀ tó kọjú síbí yìí mọ́ irú ẹ̀sìn tí ò ní bẹ́sìsì wọlé ń yìí bí àà ẹ̀ mọ̀ kẹ́tẹ́ ń ṣe ní so bẹ́ẹ̀ náà ni ẹlòmí ló ṣe máa wó pé ah ike látogún ọdún látọdún mẹ́wàá ah tí mo ti kọ tíra ń bẹ súnfì yìí kí ha ní ìwà kan àdánwò báyìí mo ní ti wá padà báyìí ah so ó máa ń ṣòro ọlọ́run bá ní illa alladhina hada Allah àfẹ́ntọ́lọ́n bá fẹ́ gbé ẹsẹ̀ rẹ̀ lé ìmọ̀nà ní òkàn ní kakún ọkàn gbogbo ẹ̀ kàn bá tiẹ̀ lọ ni bọ́ọ̀lọ́ lọ́kàn mi ní òkàn bá tiẹ̀ lọ ni olúwa ma kana Allahu li yudi'a imanakum ọlọ́run níṣẹ́ rí gbogbo tó ti níyí lára yẹn kódà yìí tí ó ní ẹlòmíì lá ni pé ah, àwọn tí wọ́n ti wá kú kọ́ báyìí tí wọ́n ń kọjú sí Baitul Maqdis kírun tí wọ́n ti kú gbà yẹn ah, bó wa lọ́rọ̀ wọn rí báyìí ẹlòmíì ọmọ pé ah, gbogbo ìta tí wá kí látijọ́ ìwá ń kọ́ báyìí nínú àwọn sọ̀hábà ọlọ́run ní ọ̀dà takóyẹ bá ní wa ma kana Allahu liyudi'a imanakum àwọn ìrún ìtẹ́ ti kígan tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ìní ráládà rẹ̀ láre máa fún yín ẹni ládà yìí òun nàdà ó ní inna Allaha bin rahim ọlọ́run èmi o aláàánú tó pọ̀jù ẹlẹ́dẹ̀ ra'uf ẹni tó máa ń wá ìdẹ̀kùn fún yàn rahim ẹni tó máa ń kẹ́yàn náà lèmi ọlọ́run ọba náà ni kí gbogbo tó bá tiẹ̀ ti ṣe gan ṣáájú gan tí kí wọ́n náà pé ah àti pẹ́ndì kìíní ìyá sí kìíní ọlọ́run ṣàfòyọ́ ṣàmójúkò gbẹ̀ kí wọ́n mẹ́jẹ kó níyàn la kí wọ́n mẹ́jẹ kó tọ́ la kí wọ́n mẹ́jẹ ní ọmọ su ní bu ní ọmọ nílà ni bàtà ni àti sùn ebu wọn àṣẹ́tì máìkì sílé wa ebu gbogbogbà látàlẹ́ mọ́júmọ́ ebu ni ẹnìkan wáyé lérí ibú kólówó òsè tàríkà yìí má ó sọ ah! ma sọ fún ìyàwó mi kí àwọn bá rí wọn so ẹ ọmọ wọ́n bá tiẹ̀ lọ. so bí wọ́n wà láì bí ẹ̀wọ̀n òdodo ṣe máa rí nìyẹn so kọ́nà kọ́mọ́ sá sànú kó sànú ẹ̀mí àti rẹ̀ o kó jẹ́ ká lè dó lérí òdodo ká sì lè bá òdodo òun kú. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. oníbèrè ni ṣé a lè ṣe àyè àdúrà fún àwọn òkú ọ̀run wa àbá a lè fún wa. a lè ṣàdúrà dáadáa fún àwọn òkú tó ti kú kọ́dà èèyàn tó lè ṣe sàrà fún wọn èèyàn lè ṣe sàrà fún wọn ṣẹ́ríbi táyé kan gbọ́ra wáyé sí òun ni pé tíyàn bá dáhùn báyìí èèyàn á da padà sí àwùjọ ipe irú àwùjọ àwọn wo làwùjọ yìí ń sọ torí tí n bá sọ ní bá túlẹ̀ báwọn wọn ni sẹ́rí o ti dá báwọn sẹ́rí báyìí náà yóò àbí kẹ́ ẹ ṣàlàyé ẹ̀ pẹ̀lú àwùjọ yìí àdúà ipe ẹ̀pọ̀ gbogbo èèyàn jọ ẹ wá bá wa ṣe kùránì fún láàfà òkú wa ẹ wá bá wa ṣejọ́ mẹ́jọ fún ṣejọ́ kẹta fún ìmáàmù láwáyé alápè èyí ń wòye ṣàdúà o bídíà náà nù torí pé kí ni àríjọ́ kẹtẹ́nìkan pé ànábì gúnlẹ̀ rí wàláhì challenge tó lágbára la máa ń fún yín fa náà ní súnà máa ń fún ní máa ń fún àwọn tí wọ́n ń ṣe bẹ́dà alùsùnà máa fún wọn challenge pé àníṣe àárí ànábì ń jọ kan rí tẹ́nìkan wọ́n invite ẹ̀ tó invite àwọn sọ̀hábà náà tẹ̀lé wọ́n á ní kílẹ̀ fẹ́sẹ̀ afẹ́sàdúrà fún baba alágbájá ni afẹ́sẹ̀ fìdáwù jọ́kẹjọ rẹ̀ afẹ́sẹ̀ kò sí trace lọ́dọ̀ ànábì kò sí trace lọ́nà àwọn sàhábà wala tabi'in wala tabi'u tabi'in wala atba'u tabi'in kò sí trace wala al-a'imma al-arba'a imam malik abu hanifa ẹni shafi'i imam ahmed kò sí trace lọ́dọ̀ wọn kí wọ́n jòkó ń sàdúrà fókù tó bá ti wá rí báwọn àwọn abẹ́rẹ̀ pọ̀dà kí ń pè ní àdúrà àdúrà yẹn náà ni pé bọ́yá ọkàn kírun tán àbúkọ ẹ̀mí rẹ̀ kàn lọ́nà ni pé ah tó allahumma ighfir li walidayya ọlọ́run bá mi kẹ́ àwọn òbí mi allahumma ighfir li amwatil muslimin ọkàn sàdúrà fún wa gbogbo ìgbà nìyẹn kódà yẹn bẹ́ẹ̀ ń ṣe so gbogbo ìgbà náà ni àdúrà tí yẹn máa ń ní ẹja pé. Eh, ẹ̀yìn jọ kalẹ̀ àbí ó pọ́dún kan àbó pé jọ mẹ́wàá àdánwò tó wá bára lọ́dún débi pé àyíyẹ́ yín òkú padà lónìí gbogbo àwọn afáwọn ló sì lọ bẹ̀ wọ́n ṣe twenty years bàbá alágbájá remembrance afal afal awẹ́yà ti kó di thirty years lónìí tálẹ̀ ń fi ti yín jọ kódà ẹ̀ fi jọ àwọn bàbá yín gan àwọn bàbá yín ẹ̀yin afá àtẹ́kù láyé lónìí ẹ̀ fi jọ àwọn bàbá yín torí ń jò làwọn bàbá yín ṣe twenty years bàbá bàbá rẹ̀ ẹ lè rí so ìṣesí àwọn ará èkó wọ́n máa ń yin abẹ́kúta abẹ́kúta gẹ́gẹ́ tí wọ́n á yìn proof ba mo fi ọlọ́wọ́n ba bẹ̀yìn mo wà mo fọlọ́wọ́n ba búra abẹ́kúta yìn proof ẹ mọ lọ́bẹ̀ ń yẹrin Ṣàngó Ọ̀tà gẹ́gẹ́ yìn proof Ṣàngó Ọ̀tà níbi tí wọ́n ti ń sẹ́bọ́ wọ́n yìn proof wọ́n burú burú fara lọ́rin sí ni láwọn àfóhùnbídé àwọn ń burú fún wọn sí wọn tí wà á retí láti change bẹ́ẹ̀ nìkan bá kú ọ̀rọ̀ lè ya òbí tó wá rí gbangba wọ́n ya fáwọn sí wọ́n ya bí ẹn pé ń bẹ láyé báyìí wọ́n àgbé kalẹ̀ wọ́n àlè kan ya rọ́bà náà ya ìlà ẹlẹ́sìn wọ́n àkọ́ sísàlẹ̀ rẹ̀ báyìí bó ti ń sẹ́ni ìsinú gbogbo àwọn afárá ẹ̀dẹ̀ dákẹ́ àwọn náà tó wá bẹ̀ wọ́n sì rí báyìí afálágbájá wọ́n yà yìí ẹni tó bá sọ̀rọ̀ kò ní rówó gbà mà lẹ́yìn àwọn òṣìfẹ́ káàrin tó bú àwọn síbà nǹkan tí ẹ mọ́ ń dì lára yín gbà kan tó ní àá níta ń ṣe yóò dá bá ìjábẹ̀rẹ̀ ọlọ́run bá ìjábẹ̀rẹ̀ ọlọ́run orí òun ní àní èmi lọ ní tèmi kò sí mọ́ lónìí ọkọ̀lọ́n kọmọ́ṣà sànú fún wa bẹ́ẹ̀ náà ni sàárà ṣíṣe náà ṣe sàárà lẹ́ni time tó bá wù ọ́ gbogbo tó bá wù ọ́ lè fi ṣe sàárà àmọ́ kìí ṣe bí kò dájọ́ sí pé abẹ́sẹ̀jọ́ méje abẹ́sẹ̀jọ́ kẹjọ abẹ́sẹ̀jọ́ mẹ́ta sọ abẹ́sẹ̀ ogójì ọjọ́ so náà ni ò sí nínú à ń sisa aláfokù Allahu a'lam. oníbẹ̀rẹ̀ náà assalamu alaikum ọ̀nà wo ni ash-shaytan la'natullahi alayhi ìmọ̀ ń gbà mú èmì nínú Ramadan lẹ́yìn tó ti wà ní dídé tó sì di ẹ̀yìn Ramadan kan tún kó tó tún di tútú sílẹ̀ ọlọ́run yóò làwá níbi gbogbo àbúrò àti ètè rẹ̀ àmín. naam hadith anabi sallallahu alayhi wa sallam tó ní pé tídá ramadan bá ti wọlé sófìdá ti ṣayatin àwọn èṣù ẹni pé àwọn àlejànú ọlọ́wọ́ bó dè wọ́n mọ́lẹ̀ ó ní kí wọ́n dè wọ́n subakana wọn á ṣílẹ̀kùn aljanna kalẹ̀ àwọn ọ̀nà tọ́mi ènìyàn tí ṣètọ́ni àwọn fi mú èèyàn òun náà ni pé tí èèyàn bá ti fàyè fún ẹni tó fàyè fún tí ò ṣọ́ òfin ọlọ́wọ́n ọba bá ti ní pé ọlọ́wọ́n ọba di àwọn ṣàyàtínì mọ́lẹ̀ fún ẹni tí òun náà bá ń jìnà sí ìwà èṣù ni àti àwọn ọ̀rọ̀ èṣù abẹni tí ó jìnà sí tó pé ìwà yẹn gan níbẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣètọ́ni ó túmọ̀ yóò sì bà iṣẹ́ rẹ̀ jẹ́ sọ náà ni kéèyàn má dún ní má ìmọ̀ọ́ka alukur'an kó ṣe pé lúdò lọ́lọ́ lèèyàn ní rọ̀mdọ́n fíìmù lọ lè rà bá kán ní rọ̀mdọ́n pé máa wó ni àbí gbúrú àwọn oríṣiríṣi àwọn eré tó ṣe pé ìmọ̀ ń àṣẹ ìtọ́nù kalẹ̀ so òun náà ni pé àwọn mùsùlùmí ara wa alukur'an náà ni ká máa fi na fàájì mọ́ alákìísí kan nípa kíka alukur'an yìí ṣe rí tá a bá ń ka alukur'an yẹn ẹ má jẹ́ ká kàn máa wú lásán wò ẹlòmíì ló ń ka alukur'an yóò kàn máa wó ni yóò àti báyìí. kí ọmọ wa mìírí wọn ọ̀rọ̀ ka alukur'an yìí èyàn máa yí àwọn èèyàn kódà tó bá ka jáde gbé alhamdulilayi rabbil alamin rahman rahim olùmọ̀ òkú àwọn ọmọ gbọ́ pé òun ka alukur'an àmọ́ tó bá fẹ́ ka jẹ́jẹ́ ṣàpé yàn rí pé yìí ń fi ẹnu àwọn mi ń yí bí ẹ ṣe máa ń ka Kùránì nù o yóò máa yí àwọn àwọn gbọdọ̀ yí ẹni tó bá ń ka Kùránì wọn náà pè ní hadithul nafs au kalamun nafs ọ̀rọ̀ nú ẹ̀mí náà nù ọ̀rọ̀ nú ẹ̀mí sì ni èyí ò lè ní ládàmé ò sì lè ní ẹ̀ṣẹ̀ lórí rẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ lẹ́nu rẹ̀ tó ti gbé jáde ọkàn wò ò ti gbé jáde so bẹ́ẹ̀ ni àkùrán tó ń kà ó tí gbé jáde ó pé ara fi so ẹ̀dàkùn ọ̀nà tí ẹ máa ń gbà ka tí ṣe tọ́nà tó mọ́ fi ń jìnà sí yàn ọlọ́mọṣẹ́ àti nírọ̀rùn fún wa náà. ó bẹ̀rẹ̀ ní asalaamu alaykum wọ́n mi we run away from imam that bring sufi or call, call him kafir. bẹ́ẹ̀ ni ẹni tí ó bá jẹ́ kóun ni imam tó sì jẹ́ pé onísúfí pẹ̀lú àkídà àwọn onísúfí tí ń sọ látẹ̀kan tí ń pẹ̀lú mí yàtọ̀ sọ́lọ́hun ẹ má kírun lẹ́yìn ẹ̀ o ẹ́ à kí wọ́n á pè ń kéfìrí ọ̀hún yóò ń ṣe ẹrù wa o sọlẹ́yìn kọ́ra ibù nìyẹn lè gbà ìpíntẹ́ni yìí ń ṣe kúfùrù ni àmọ́ kìsì bí kò sọ pé lágbájá kìbìrì ni ó o so kì í ṣe pé kò sí takfir mu'ayyan àmọ́ àwọn tí wọ́n ní haqqu àti sọ́jáde láti pronounce yẹn ní káfíìr àwọn tó bá jẹ́ àwọn àfẹ́sìn ni o nípa àwọn àfa ńláńlá nínú ẹ̀sìn so bákan náà àwọn tí wọ́n ń jẹ́ àwọn hukam tó ń jẹ́ bí àwọn qadi tó ní pé lágbájá yìí á ah, pẹ̀lú ní ṣe yìí kìfìrí ni sotori pé ni ìsọba yẹn ìdájọ́ lọ lérí rẹ̀ so kọ́lọ́n kọ́mọ́ ṣáà sànù fún wa so wallahu alam àmọ́ ètò dájú fúru ẹni yẹn tí yẹn bá mà kí yẹn gbìyànjú láti lọ sí kọ́mà hujja fún so ìtumọ̀ yẹn kọ́mà hujja ni pé láti lọ lè fìdí ọ̀rọ̀ múlẹ̀ síntẹ́ǹsì yìí dà síntẹ́ǹsì yìí sọ bá mi wáyé e dákun máa ah afá kìnnìkan máa ń pè níbi zikiri yìí a máa ń pè lágbájá fa a máa ń pè ṣéwù kí ni fa sílẹ̀ yóò tí yóò túmọ̀ sí pé à ń pè nǹkan mí tó yàtọ̀ sọ́lọ́run so ẹ ó lè máa ni ah, ah, àárọ̀ àwọn ẹni ọlọ́run ní ìgbìnkan ah, àwọn tó bá ń pè jésù tí ń pè jésù pé jésù gbàmílà jésù ṣàánú mi jésù kìnnìkan kóra wá sí pé mùsùlùmí ló wí bẹ́ẹ̀ pé jésù ṣàánú mi gbogbo alámọ̀ dìde sí i ìpè hé jésù ló ń pè nítorí mọ̀ pé àkídà yìí àkídà olùwàláyè ó bàjẹ́ láwùjọ yìí tabaari mùsùlùmí kan tí ń pe jésù ṣàánú mi pé jésù jésù ṣàánú gbogbo alásàn pé ah, àwọn fẹ́ dìgírí à wọ́n fẹ́ dìgírí yóò ní ń pe eh, ànábì Ìsá pé kó ṣàánú ẹ̀ tó ọwọ́ arẹ́ nìkan tí ń pe àfa kan ní kó gbà lẹ̀ kó lu àwọn oníṣòro jìlá ni àti fò aláìyá jìlá ni kó ṣàánú ẹ̀ tó bá sì lẹ́nu tó sọ pé nàbí yóò rí sáà ti fò aláìyá ó mọ̀ pé ń kébèrè kí wọ́n ní tó ń dánwò yìí sọ́lọ́ lè sànú ẹni yẹn kí làákà ìrẹ̀ wáyé tí ó gbórí tíyẹ̀ náà sọ yìí gbogbo táwọn náà máa ń gbà kan ni àmọ́ àwọn kan lọ́wọ́ bá lò sábà bí tí làákà ìfi sí so kéèyàn ṣerú ẹ̀ fún ẹni yẹn bí ọlọ́run lè lò yẹn sábà bí kó ló àmọ́ ó ti gbọ́ ohun tó sọ ohun ó ti gbọ́ yóò máa yóò rẹ̀ nínú ẹ̀mí rẹ̀ so wallahu a'lam. inshallah onímọ̀ iná assalamu alaikum ya ustaz onímọ̀ ń kí ìrun ìṣáì mo wá ti kí wákà méjì tí mo fi bú só gbà tí ìfi dé mo báraka ìparí sí dá rákà méjì alákọ̀ọ́kọ́ ok bó ṣe kó bó ṣe kọ́ ni ok wá nítọ̀ ṣé ń daraka méjì yàrá ọkọ wọn padà ní tàbí àbí ń kíráka ọ̀kan tó ṣẹ́kù tí ń fi sálámà. ẹni yẹn ọmọ ìbéèrè tí ń béèrè o albina náà ni wọ́n ń sọ òun pé ṣé òun lè máa mọ irun lórí irun tóun ti kíkẹ́ tẹ́lẹ̀ ńgbà tó ń so so ọ̀rọ̀ yẹn kò lẹ́sẹ̀ ńlẹ̀ tí wọ́n bá ti so irun tí wọ́n kíkẹ́ tẹ́lẹ̀ ò ti bàjẹ́ nìyẹn ẹni yẹn tí ó ṣe náà ni pé ẹyọ kan lọ́bánu yóò wá kí mẹ́ta sí subhanakallahumma bihamdik shadu allah ilaha illa anta astaghfiruka